فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مشرفاتها إن كل مشرفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. على قسم الأرض

àyà آية one thirty seven náà ni àkà أعوذ بالله من الشيطان الرجيم قد خلت من قبلكم سنن تسيروا في الأرض تسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم هم الأعلون إن كنتم مؤمنين إن يمسكم قرأ فقد مس القوم قوم مثله وتلك الأيام نداولها بين الناس وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين ويلاحظ الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه وقد رأيتموه وأنتم تنظرون نسأل الله عز وجل في أولى من محمد sallallahu alaihi wasallam ní iṣẹ́ títí kí wọ́n máa ṣàlàyé àwọn àwọn ọ̀gbìn ọlọ́run fún àwọn èèyàn kí ó jẹ́ ọ̀nà oríire àti ọ̀là fún ọ̀nà ayé àti ní ọjọ́ kejì àlùfíà náà ìgbà tí anábì sallallahu alaihi wasallam kí ó ń jẹ́ àwọn iṣẹ́ tí ọlọ́mọ bá rán anábì pàdé àwọn ìṣòro tó ní agbára nínú àwọn ìṣòro tí anábì pàdé òun náà ni ìfojú àwọn ìfòrí tí wọn ò ní ṣẹ́fin ọlọ́run wọ́n sì ní àwọn òní fẹ́ kí ẹ̀sìn ọlọ́run ó gbórí ó fẹsẹ̀ múlẹ̀ lórí ayé ọwá di ogun láàrin àmẹ́bì àti àwọn kìkì náà gẹ́gẹ́ bí a ti sọ ní ìṣáájú bí a nígbà tí a ti bẹ̀rẹ̀ تفسير القرآن من أبيه يقع أحد إذا تشهد فيها النبي صلى الله عليه وسلم إذا تشهد فيها المسلمين تشكر على فرجة فريق قال يا المسلمين يقع جديد نجوم أحد ilé ìwé ọlọ́wọ́ ń ṣàlàyé fún àlẹ́bí ti ọgbọ́n àwọn ọ̀sẹ̀dà kó máa ní yé àwa mùsùlùmí. Ipe èèyàn ń ṣẹ̀sìn ọlọ́run, èèyàn wà lórí òdodo, èèyàn ò túmọ̀ sí gbogbo ìgbà. Ilé ni èèyàn ò fi máa rí àṣeyọ. ọlọ́wọ́ bá ní àìdùn ilé ìrìn lè ṣe ìtàn ọ̀rọ̀ jìn مِنْ قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا فِي الْأَرْضِ فانظروا كيف كان عاقبة المكذبين الله قد خلت من قبلكم سنن olúwa ní ó ti ṣáwájú síwájú ẹ̀yin mùsùlùmí nínú lòlù àwọn ìṣe ọlọ́run ọba bọ́lá mi ṣe máa ń ṣe irú tó ṣe bẹ́ẹ̀ yẹn ó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú kì í tẹ̀lé àkọ́kọ́ ẹni tó wọ́n kọ́ ṣe irú eléyìí fún àlè máa ń lò kẹsí àlè ìlú aṣọ tó wọ̀. وليقول تعالى مخاطبا عباده المؤمنين يقولون أنبع ومؤمن الذين أصيبوا يوم أحد وقتل منهم سبعون أوتي أدوك أو مسلمين شكوى wọ́n rí wàhálà níjọ ogun Uhud tó ṣe pé wàhálà yẹn lè dé pé wọ́n pa èèyàn sẹ́rẹ́tì nínú àwọn tí wọ́n há Kùránì níjọ yìí. ọlọ́run máa ń bá wọn sọ̀rọ̀ pé kọ́ńtì kọ́lẹ̀ lẹ́yìn kọ́ńtì yìí kò ní ó ti ṣáájú yín fa kìí tẹ̀yìn àkọ́kọ́ irú ẹ̀ ti ṣẹlẹ̀ táwọn àlẹ́bí ọlọ́run ọba ṣáájú yín. أي قد جرى نحو هذا على الأمم الذين كانوا من قبلكم يعني في منذ سنتين يعني قال قد سنتين بيت فشاجه من أتباع الأنبياء إنه وصلت لي أو النبي رمضان يمكن بين شريش ومتالي ولا إيه يقول لك táwọn kan kì í ṣe àkọ́kọ́ ẹni tó kọ́ tẹ̀lẹ̀ sí àmọ́ o fún mẹkánẹ́tì là á kẹ̀gbẹ́ tó lẹ̀ o. àbáwọn ẹ̀yẹ tó jẹ́ wúmi ní wọn àwọn ló padà ní àtìbọ̀tán àwọn ni wọ́n ní gbẹ̀yìn eré wọ́n já ìrọ́tú àìlè káàkiri ìpalùpadà báwọn kìkìrì ni ìpalùpadà báwọn tòtò àná bá lọ lè wo inú ayé Al-Qur'an á rí àwọn tí ọlọ́wọ́ bá ń rìn nípa àwọn ìjọ fìrà ẹ̀rù àti ìjọ sẹ̀mọ́ọ̀kì tó wọ́n bá ní wọ́n fìrà ẹ̀rù yẹn dúl àwùtáàrí الذين طغوا في البلاد فأكثروا الفساد بين رسل وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض àwọn kan lọ́wọ́ bá ń ròyìn báyẹn àwọn èèyàn o àwọn náà ti ṣèmí bí àwọn ìjọ fẹ̀rẹ̀ àrùn zul awdad fìràhùn tó ṣe pé ó ní òpó ó ti ní àwọn pílà kan tó rí kalẹ̀ òtún tí wọ́n ti pílà yẹn ti di pé ẹni tí ò bá ti gbọ́ tiẹ̀ lórí tí wọ́n ti mọ̀ wọ́n ti lọ sí pílà wọn ilẹ̀ ló tó wá máa fìyà jẹ́ kí tí tí ó dùn fún náà tún ni ọlọ́run sọ pé àwọn kan náà mẹ́tò ṣe pé wọ́n dáná kalẹ̀ ni pípé ẹni tí ò bá ti gbọ́ kí ó tẹ̀sìn táwọn ń ṣe ẹ̀sìn tí àwọn ń ṣe tí wọ́n bá ti ṣe wọ́n sì jù ú kalẹ̀ wọ́n sì máa jù wọ́n sínú náà. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم رأس الحريق. الله عليه وما نقموا منهم oníṣẹ́ ẹni tó ti fi ń fi àjẹ àwọn ènìyàn ní kò sí tó ń fa ìyàtọ̀ bí ń jẹ wọ́n ti pé ńlá ẹ̀yìn ìrìnà ẹni tí wọ́n jẹ́ mú mi nílẹ̀ ni tó láwọn ò ṣe kékeré tó àdéhùn kan ẹni tó bá ti ní kó wọn ọ̀fà kò ṣe fi wọn fún àlékẹ́ wọn jù sínú lọ́yẹ̀ ní ààyè ìtòkùn wa ti pé ìjọ kan arábìnrin kan ó ń gbọmọ lọ́wọ́ ó ti ní kó wọn ò ṣe ẹ̀sìn tí wọ́n ń ṣe ẹ̀sìn ẹ̀bọ̀ wọn àwọn ẹni wọ́n sì ní àwọn ọba wọ́n sì ní ẹ̀rù mú ọya ẹ̀jù sínú náà ìyá òun fẹ́ máa ti dí ọmọ lẹ́yìn sọ̀rọ̀ pé mọ́tìdì ní you want your cinema. lọ yẹn. so àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú Al-Qur'an tó ṣe pé àti nínú tó wà lẹ́nu tó lọ́wọ́ àlẹ́ ọ̀pọ̀lọ́. ìjọ kan ni àwọn sàhábà wá bá lẹ́nu tó lọ́wọ́ àlẹ́ ọ̀pọ̀lọ́. wọ́n wá pariwo fún pé á ìlera yìí pọ̀ ìyà ìyà yìí ní agbára nítorí pé àwọn ọgbà ìsìláàmù sọ nǹkan tí òun lè ṣe fún ànábì tó nígbà tó dá kan ànábì bọ́rọ̀ wọn látara pé àbúkọ́ lè ń bẹ sọ látara pé àgbèrèkọ̀tọ́ lè ń bẹ sọ àwọn tó ṣe pé wọ́n máa ń tijú wọn àmọ́gbà ní àsìkò yẹn wọn ò lè gbé ìtàn ànábì lọ́pọ̀lọpọ̀ àmọ́ wọn míì àwọn tó máa ń pèsè ní àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà ní sọ̀rọ̀ ọ̀rẹ́ sẹ́lẹ̀ àwọn náà wọ́n á fi àwọn oríṣiríṣi ìyà jẹ wọ́n oríṣiríṣi ìlera nínú kí wọ́n tẹ̀lé ẹ̀sìn tí àjẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ sẹ́lẹ̀ wọn kò tẹ̀lé. ọwọ́ adijọ́ kan àwọn kan wọ́n wá ké bá lẹ́nu pé ah, ìṣòro yìí pọ̀ wàhálà yìí pọ̀ nínú ìlú. àlejò wa sọ fún wọn pé à ah, bí ẹ ṣe sùúrù nípa wípé àwọn tó ṣáwájú ní tó rí ìṣòro tó ní agbára ń bẹ nínú ẹni tó ṣe pé wọ́n rí mọ́lẹ̀ wọ́n rí mọ́lẹ̀ ni wọ́n ewu lẹ́lẹ̀ wọn lọ́dún tó kù sí ẹni tó ṣe pé wọ́n dè mọ́lẹ̀ tó bá dé mọ́lẹ̀ tán tó wà mú irin ló kù náà irin yẹn ló rí ju kóńtù wọ́n mọ̀ wá fi ya ọmọ fi tí wọ́n bá ti kó gbóná ọmọ wá fi ọ̀ lérí títí bí olùkú. Bọ́lá Anẹ́bí Anẹ́bí tó mọ̀ pé àwọn mímọ̀ sí pé ayùn ayùn táwọn akíní máa ń lò sọ àwọn kápẹ́ńtà onímọ̀mù ni wọ́n ti fi ẹ̀rọ ní òsì ló ti délé. Òun ti bẹ́ẹ̀ yóò ti mọ̀ sọ pé ìdákẹ́dá ẹ̀rọ wà fún òní tẹ̀sán ìbúlẹ̀ rẹ̀. Ah! ọkàn ọmọ ọba balẹ̀ pé inú ilé yóò kí inú ilé yóò ṣẹlẹ̀ sáwà. inú ọ̀rọ̀ ọba tó ń sọ fún wọn nílẹ̀ yẹn. tó eléyìí túmọ̀ sí pé kí ni ọba rí ẹni tí ní ìṣòro pàtàkì bí ọdún yóò rẹ̀ kù ìyẹn máa ń bóyá ní sùúrù rẹ̀ ìwọ̀n bóyá ní sùúrù ó ìṣòro nílé bàbá rẹ̀ tí o wàhálà súnà ní gbọ́rọ̀ súnà súnà náà lè já àbúyà ọkùnrin fún wa màtìkì níta tó wọn gbógun sí ìwọ ọkọ rẹ̀ ó gbọ́dọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu tó máa ń sọ. kọ́lá lè ní àwọn obìnrin ẹni ní mọ́tò dọ̀wà náà mọ́tò dọ̀wà náà ẹwà bẹ wọn bẹ wọn bẹ wọn bẹ wọn lè rán àwọn ọba yìí náà ni sùúrù yẹn náà ìṣòro ni torí Islam táwọn ẹni yìí ń ṣe táwọn kẹsìrì ti dìde sí wọn ilé ìwọ náà ń ṣe làwọn mùsùlùmí tó ń kọ́ra wọn ní mùsùlùmí ń dìde sí wọn náà ọlọ́run kọ́ máa ń dìgbà wọn ọlọ́run dìgbà ya kẹsìrì ọlọ́run dìgbà ya kẹsìrì ibi mo ń sọ ni pé ẹni tí ó bá ń rí ìṣòro ìyẹn ní bùkátà àti ṣe ọ̀rọ̀ ìtùnú tí ó ṣe kẹ́bẹ̀rẹ̀ ọyọ́ bí ṣe kílọ̀ rẹ̀ ó dúró lẹ́yìn ọmọ ṣọ̀tún. ìlú ẹ̀rọ ọmọ máa ń ṣe fún àwọn sọ̀rọ̀ yìí ní sọ fún àlẹ́kọ̀ọ́ ọgbọ́n rẹ̀ sẹ́lẹ̀. ipe pẹ̀lú kọ́lọ̀ ti ní ẹ̀ ṣùgbọ́n ilé ti kọjá ó ti kọjá inú mi ti ń ṣẹlẹ̀ yìí gẹ̀gẹ̀ ó ti ṣẹlẹ̀ kọjá ó ní kọ̀ sí irú fi ń kárù ẹ jáde kẹrọ ni lọ kẹrọ ni wo ti ń ṣẹlẹ̀ fọ̀nkúrú kéyìfà gánà àákìbẹ́tò lùmọ̀kẹ́sìkì kẹ padà rí ìgbẹ̀yìn àwọn òkúrọ̀ ó ṣe rí àwọn kan pe òṣìṣẹ́ ọlọ́wọ́ balẹ̀ wọn kẹ wò wọn àwọn tí wọ́n torí rẹ̀ ó fi mọ̀ pé tó wà lórí òdodo ó ní kó fi ara rẹ̀ balẹ̀ kó sì fi ọkàn rẹ̀ balẹ̀. Ìdí mi táwọn ń sọ fún wa àbí táwọn tí wọ́n àpamọ́ ń sọ fún wa láì ní pé káká jọ lójú pé orí òdodo lọ wà. Dúkọ́dọ̀ lójú rẹ̀ bóyá ẹ ṣe máa ń mọ̀ òdodo àlàḥàkùn ní ọ̀rọ̀ kíkà ọ̀là tẹkùn lẹ́nà nílẹ̀ mú kẹrì. Olódò yẹn ó wọ ike tó òun ṣe ìlànà rẹ̀ tó òun tọ̀ òun ṣe dédé àkọ́ àná ó sì ti dé súnà lẹ́nu sọ̀wọ́ ọ̀rọ̀ tọ́lá tó wọ́n tó bá ti wà ń bẹ̀ dúró kẹrẹ kalẹ̀ báyìí ló ṣe lé wọn kí wọ́n gbógun kí wọ́n bú ọ kí wọ́n fi ara ní ọ tí wọ́n kà mọ̀ pé orí òdodo lòún ṣe kí wọ́n lè lè sọ pé gbogbo táyé òfin di ayé táyé òfin di ayé mọ́ ẹ̀sìn òdodo ẹ̀sìn òdodo kì í ní àlàáfíà kì í ṣe pẹ̀lú àlàáfíà pé àkọkọ̀ bẹ́ẹ̀ fúrì káyọ̀ wọn kùnú káyọ̀ wọn tẹ̀lé lọ tí obìnrin wọn fẹ́ràn ní ìlọ́wọ́. tó àwọn ọmọ ẹni ẹ padà sí nǹkan ló fẹ́ fi ti yẹn jọ. ọlọ́run sọ fún àdìyẹ bíi pé ta ni ẹ fẹ́ fi ti yẹn jọ. ebi ẹ tẹ̀jọ́ ti dẹ́nu gbìyànjú lọ́rùn rẹ̀ wá káàkiri. kò rọrùn. àlẹ́ bí sọ̀rọ̀ máa ń rẹ̀ sọ́lá. ẹ̀rọ ìdígbà yẹn tí àlẹ́ yìí ń gbé ẹ̀sìn yẹn dé ẹ̀sùn yìí ń jẹ́ zọ̀rìnzẹ̀ àjòjì pápálá àjòjì lọ́jọ́ táwọn èèyàn nǹkan táwọn èèyàn bá rí pé ó ṣe lè dé táwọn fẹ́ wọ́n dìde wọn bá wọn kó kóògùn sí náà nìkẹ́ ààyò ah, láéláé nìkan tó abẹ́rẹ́ máa wò ta ní àbíbọ̀ tó wọ́n jẹ́ tiẹ̀ ta lè gbẹ̀yìn ọ́ jẹ́ tiẹ̀ tó òkúrẹ́ lẹ́nu wà ní eré òdodo tó gbogbo àwọn apáṣẹ nìyẹn lẹ́yìn ìgbà tí alẹ́sọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ọ̀tọ̀ lọ́tọ́ táwọn sọ̀rọ̀ lọ́tọ́ àwọn afáàní tó ti ń ṣẹ̀mí àwọn tí wọ́n ti dé sí wọn lókè lérí àwọn kan dé sí wọn náà àwọn oníbídà àwọn oníwò tí wọ́n ti bẹ̀rẹ̀ rí ìgbójú ìṣèlú tí bá ti àwọn oníbídà àwọn lọ́wọ́ ayé àgbákò ẹ máa wà wọn náà lásìkò nílẹ̀ nìṣẹ́ ẹ wo ni kọjú wa lásìkò yìí ẹni àwọn àgbà àwọn bíbí àni wọn ń dún ju òkè wọn ń dún nípò òkèlè rí lẹ́yìn bàtà náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn oníbíbí àwọn ni wọ́n dún nípò òkèlè rí wọ́n dún pé àwọn ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́kọ̀ bá rú. bàmá àwọn onítúnú ẹni wọn á dìde kìí ṣe pé lẹ́yìn àlẹ́bí ni túnú ẹgbẹ́ láti wọ àlẹ́bí ọlọ́run inú àdéhùn àlẹ́ sọ̀rọ̀ àtọ́lá ẹgbẹ́ wọn إلا ويجعل له أنصارا وحواريون يتبعون سننه alábìnrin kò sí ànábì ọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó kọjá àti kó jẹ pé lẹ́yìn ìgbà tí bá ti lọ tí bá ti tọ́lọ́ bá ti dé òde ẹ sì rí àwọn èèyàn tó ṣe pé yẹtẹ̀lẹ̀ orílẹ̀-èdè náà dà wọ́n ìlànà rẹ̀ ní wọ́n máa tẹ̀lé ìgbà tí wọ́n ti lọ sọ́wọ́ ìdìbò sí ọlọ́dún tó yẹ àwọn àwàrí yìí àwọn tí wọ́n súnmọ́ lẹ́yìn pé ah, àwọn èèyàn rẹ̀ lélẹ́yìí àwọn sàhábà lélẹ́yìí tó dúró tì lẹ́yìn ìgbà tó bá lọ fẹ́ẹ́ wá rí àwọn ẹ̀wọ́ ju pé ìlànà rẹ̀ yóò kò ló kú. àtẹ́bìrì táwọn ènìyàn bá tóbi tó ń lọ díẹ̀ láyé àwọn tó ń jáde àwọn èyí àwọn dùn pé àwọn ba ìlànà wọn jẹ́ ànábì tó takò pẹ̀lú ọwọ́ rẹ̀ á ànábì ní ṣe dáa ànábì tó bá takò pẹ̀lú ẹnu rẹ̀ ó ṣe dáa àmì tí o lè lo ọwọ́ o lè lo ẹnu wọ́n rẹ̀ pé ọkàn ló bá ti takò wọ́n bí ọkàn rẹ̀ ọ̀gbà dọ́ńtọ̀ ó ṣe dáa àwọn onídídá àlejò fira wa nínú ọrùn lẹ̀ sínú ọlọ́run àwọn tẹ́tẹ́ tí ọlọ́run jẹ́ oṣù ní ẹ̀ ní ìbàjẹ́ àwọn ọbẹ̀ pa ẹ̀sìn ọlọ́run ní aró tí ò wá látọ̀dọ̀ àmẹ́rìkà ọlọ́run sẹ́lẹ̀ oṣù ní ẹ̀ ní pa. àwọn èèyàn ń fi èmi láti jẹ ta lórí ọ̀rọ̀ bàbá oní àtàlátù àdáńgá yìí kò bá dáa kó jòkó síbi àtàlátù rẹ̀ wàláì lóòrùn kó mọ̀ sí àti ọ̀rọ̀ kéwú mọ́ àtàlátù rẹ máa ń jẹ àwọn ẹ̀yà tó ń jẹ lọ máa jẹ wọn máa dán máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn kéwú máa mo fi ọba tó dájú ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn lọ́nà pé àtẹlẹ́ ah, yìí kílẹ̀ yìí ọ̀pọ̀ dájú ẹni wù mí. ẹ inú náà wọn bàjẹ́ pé nílùú lọrin nílùú lọrin lórí rédíò táwọn àfáà ń bẹ́nu ìlú yìí ẹ ti dákẹ́ ẹgbọ́n bí ń sọ kí ọ̀rọ̀ ti wà lọ́wọ́ ìlélẹ́ aláìmọ̀kànnì ó ní àdínsù àhádì ó ní àdínsù gẹ̀rìbù ara àdínsù àhádì ni ó ti jọra wọn àdínsù àhádì àdínsù gẹ̀rìbù ó ní àdínsù gẹ̀rìbù ara àdínsù àhádì náà ni àdínsù gẹ̀rìbù wọ́n á pé ọ̀pọ̀lọpọ̀ àdínsù gẹ̀rìbù ní ẹni mọ̀ ní jẹ́ kí ló kí ló ń dá fún ìlú ọ̀rọ̀ tí ó tó ní bẹ́ẹ̀ àsàlátù rẹ kẹrẹsì wọn ní àsàlátù tí ó fún àwọn obìnrin ló ń jòkó sí ọpọlọ obìnrin lẹ́nu ìgbẹ́ lórí rẹ máa sọ̀rọ̀ àwọn obìnrin fún wọn ọmọ àwọn obìnrin lẹ́nu kó máa sọ máa sọ fún wọn máa sọ̀rọ̀ àwọn obìnrin àwọn obìnrin lé tí òkè sọ̀rọ̀ obìnrin máa o kì sọ̀rọ̀ obìnrin o tòkí ọmọ ní nínú rọ̀mùbọ́ọ̀lù pé kódà tó bá pe ẹni

wọ́n àtọ́gbẹ́ ní táwọn tẹ́jà múlé o kí ní tẹ̀sán tó ó sọ sọ pé léjúlé o léjúlé o léjúlé o léjúlé o wọ́n ti mú wa àmì tó bá tẹ̀sí ma tún lọ́wọ́ tẹ̀ ń jọ ọ̀rọ̀ lóyà yẹn. kò rí èrú èèyàn kan wa kò rí sí èèyàn kan gbé jáde. sọ bí a ṣe ní fira ọlọ́run rẹ bí mo ti lọ́rùn a ti fira ọlọ́run rẹ wọ́n mọ̀ ìsọkúsọ àwọn ti mọ̀ ẹ̀rọ ìsọkúsọ lélẹ́yìn torí pé ọ̀gbọ́n ẹ̀kọ́ pẹ̀lú bí ọ̀rọ̀ àkámọ́dọ̀ ọlọ́run àwọn ọjọ́ tó bẹ̀rẹ̀ tọ́ọ̀ṣì ọ̀rẹ́ fún pẹ́rẹ́ báyìí ó rè sí ó rí òkú lérí yẹn jòkó síbi ẹni tó máa ń gba ẹjọ́ ọ̀tà tó ń tà fún ọ tó ń ta bí ọ̀tà rẹ̀ tó tọgbọ́n tó ń yọba wákò bíra bọ̀ wákò wákò pé òbí ìjáwọ́ mi kí nìyí náà àmàdé àwọn ti di ẹ̀sìn náà tó o ní pé ìdí mo ti lọ o ní pé àwọn oníṣẹ́ dáhà nínú ọlọ́pù kìkì rí àwọn àfáà tí wọ́n ti wá lọ àwọn náà pàdé àwọn tí wọ́n jẹ́ oníbídé àwọn gbóǹtarìkì gbóǹtarìkì tẹ̀ bá ń wo tẹ́ra ń kàtà lónìí wàláì ẹ̀ gbórúkọ àwọn oníbídé àwọn náà àwọn oníbídé àkàn bá wọn fa wàhálà ẹ̀ gbọ́ wọn mọ́ àwọn jáàmù ń sọ̀tún wọn ìrìnsálò ẹnìkan kọ̀ ọ̀mọ̀ wọn mọ́ nípa ní ń bẹ́ẹ̀ ẹ́ jáàdù bòndórì àn nípa ń jẹ́ bẹ́ẹ̀. sọlá ni ẹ̀wọ̀n kan àwọn àfáànù báyìí ń bídí àti mọ̀ràn nínú bẹ́ẹ̀ ló ní ṣe Islam tèmi àṣùnà ọ̀nà sálọ́mọ ẹni tí kẹ́ẹ́ ti túrú bíṣù mẹ́rin sí sálọ́mọ ó ń bídí àní àfáànà ńlá ni ó jọ tẹ̀mí pẹ̀lú ṣe Islam tèmi àní mo kí tẹ̀mí àní wọ́n ti mọ̀ràn ní ogún ó ti padà rà wọ́n rà wọ́n rà ní ojú tó padà á kì bẹ́tú lẹ́nu ọ̀tẹ̀fẹ̀ ọ̀nà ìfọ̀nbùrù ẹ̀lọ́kẹ́ jáde ẹ̀rin lọ kò tí ó lè wá lónìí ẹjọ́ ni ẹ̀kátàn ẹ̀kátàn fọ́nbùrù kẹfà ákìbẹ̀kẹ̀ mùkàbìnì kẹlọ lè owó ìgbẹ̀yàwó òkúrọ̀ ìgbẹ̀yàwó òkúrọ̀ kẹlọ lè owó ṣe rí tó ọlọ́wọ́ ni hàdà bẹ̀yànú lè nà wọ̀húdà ọmọ ìbọ̀tún هذا بيان للناس وهدى هذا بيان للناس وهدى وموعظة للمتقين يعني القرآن هذا بيان للناس يعني هذا القرآن بيان الأمر على جميع على jẹ̀líjìhà yẹn pé Al-Qur'an yìí àlàyé àwọn ọ̀rọ̀ ni àlàyé àwọn ọ̀rọ̀ ni tí ó ti kọ́ ọ̀pọ̀ yanjú فكيف كان الأمم الأقدمين مع عهدائهم القرآن yìí òun ṣàlàyé àwọn tó fi kọjá bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn tí wọ́n jẹ́ àwọn aṣáájú tó ti kọjá nínú àwọn ànábì ọlọ́wọ́ ọba bayanu lè nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣàlàyé fáwọn èèyàn ni náà bí ọba ń ka Qur'an ìyẹn ó di pé àlàyé tí ó lè dé òdo ń gbótó Qur'an kò sí bí ọba lóun mọ̀ ọ́ gbé kalẹ̀ tó o máa ń gbọ́ Al-Qur'an. yóò rí flora alukóran ọkàn yàrá gara àwọn lágbára ọmọ nígbà tó pé ẹnu àwọn sọ lágbára ní ṣe fáàrí ọlọ́run ti bùn wọn lóòótọ́ ara sọ àwọn ọ̀kan kọ̀ọ̀kan tó lọ́ba tó wá dá ní ẹni tẹ́nu rẹ̀ dùn láàrin wọn tó tó mú ọ̀rọ̀ tó wọ́n tó wọlé kó kọ̀ báà àwọn tó wá lọ ní òṣìṣẹ́ tó ní agbára jù láàrin láàrin ọlọ́lọ́wà tọ́láwọ́ àdì láwùjọ àwọn lárúbáwá ṣùgbọ́n bá mú olówó tó mú àwọn èèyàn ó mú ẹni tẹ́nu rẹ̀ dùn náà ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ kọ́lá kó ti di kó lè kó ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀ fi sílẹ̀ lọ́wọ́ àná náà tó bá jẹ́ àwọn kòtòbá àwọn kòtòhá náà ni ọlọ́wọ́ ọba azza wa jalla ìgbà tó wá fẹ́ fi ànábì ṣe mùjìzà fún wọn ìtọ́lọ̀ wá gbé fún ní Al-Qur'an tí ó kẹ́tọ́ máa ń gbọ́ sáré ìbá ń kà báyìí ìdààmú ìbá wọn wọn ò sì gba ìsìlámù o yóò ti bọ̀ dáhùn lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kọ́ yìí gba ah, ọ̀rọ̀ òwò kọ́ lọ sọ yìí ń dá àwọn náà lójú náà ní ló fi ní pé ó dàbí pé wọ́n yá àwọn kaná wá ń kọ́ ni àwọn àjẹmọ́ ni wọ́n ń kọ́ ni kìíní yìí tó yóò alẹ́ yìí bukura kan wà ẹ̀sì ìyá wọ́n ń kọ́ ni kìíní yẹn láàárọ̀ àtọ̀kan wọ́n dábàá pé ànábì kọ́ mi ń dá ọ̀rọ̀ yìí sọ torí pé àwọn fẹ́ mọ iye ọ̀rọ̀ wọ́n mọ wọ́n mọ̀ ṣe máa ń sòrò tó kalẹ̀ káwọn máa dikẹ́ gbogbo sájà arẹ́wù tó ń káwọn lọ́rọ́ wọn wákàtí wọn rè alhamdulillahi rabbil alamin arrahman arrahim malik yawmiddin ọ̀hún irú òun lè yìí irú ọ̀rọ̀ òun lè yìí síbẹ̀ nítorí wọn bó ti ṣe pé àyà kan rẹ̀ ní ọ̀rẹ́ yìí aláfi kan rẹ̀ ní ọmọ parí rẹ̀ wọ́n á rí pé ah, àwọn òbí challenge ọ̀rọ̀ yìí àwọn òní táwọn fi lè tóbi sí rẹ̀ lọ́wọ́ wọn bá ní bayan bí kúrò ṣe wá wọ̀nyẹn kò sí tí wọ́n ń ṣe bí pé kó sàlàyé ìlànà tí wọ́n gbà sórí rẹ̀ ìlànà tí wọ́n gbà ṣàfihàn láyé ẹni tó bá ní kọ̀ọ̀án àlàyé rẹ̀ ò tó ní kò sí tí ó lè tó máa lẹ́yìn àwọn afáàkàn ṣe wá àti oníṣẹ́ wa sún àwọn báyìí bóyá a ní torí káàdì ọmọdé ọlọ́run náà ẹ̀ wàláì wàláì pòfẹ́sọ̀ jẹ́ nìyẹn wọ́n ní bóyá àlẹ́ mọ́tò bá àbí dókítọ̀ kan wọ́n ní bóyá àlẹ́ mọ́tò bá òyìn kan lọ́dẹ̀ rọ́rọ́ mọ́ à tọ́lọ̀ ń bí kí ẹ ọwọ́ pé kẹ́nu irú àwọn ọ̀rọ̀ yẹn ṣe rí tí èèyàn bá wò nǹkan gbà ní sùn ó wà pé irú àti olúwa fẹ́ràn àwọn èèyàn ìyá ìwà sọ pé ẹ̀yin èèyàn حدثنا بما يفهمون أتريدون أن يكذبوا الله ورسوله àwọn ènìyàn àwọn ẹlẹ́nu dúdú wọ́n wò pé ah, àwọn ẹlẹ́nu yà kú yẹjú káwọn wá àwọn ìtàn ìtàn ìtàn tí yóò ní agbára fáwọn èèyàn ìtàn tí wọ́n kọ́ lọ lè ṣe ìtàn wọ́n ti lọ lè fabricate ìtàn fúnra wọn ìtẹ̀sí ẹgbẹ́ kò ṣẹlẹ̀ rárá wọ́n làwọn fẹ́ fi parí rẹ̀ síbi Islam síbi ẹ̀sìn kìí sí ìlànà àjálì wọ́n sọ fáwọn èèyàn ẹ̀wọ̀n tí wọ́n là ń ka ayàkọ̀rọ̀ àná yìí ọlọ́run ni wọ́n yóò pa àwọn mùsùlùmí níbi ogun kí ni ogun wọ́n ṣò so ẹgbẹ́ tí ẹ máa ń gbọ́ gan irú yẹn ẹni tí wàá sí tọ́wọ̀ bá ti yé kí ẹ kí ọlọ́run ọwọ́ bá yé tí òun rẹ̀ ṣàlàyé fún un ó lè mọ̀ wọ́n pé àà ẹ̀dá pẹ̀lú ká wọ́ ọ̀rọ̀ ní ọ̀dà wọn. ṣé ọlọ́sì fẹ́sìn fẹ́sìn tọ́lọ́sì fẹ́nu ọ̀nà àà òun ló bí àtẹ́bí dìde wọ́n wá pé àwọn èèyàn sínú Islam láti wá pé wọ́n sínú Islam tán àwọn ọ̀tá wá gbógun ti Islam yẹn ó tún wá pa àwọn tó ń ti Islam yẹn. àìdá kò tẹ́sẹ̀ nù sọ pé ọ̀rọ̀ ilé rẹ̀ ṣe kí ni ilé rẹ̀ dàrú nù tí omi tó wà ní oṣù láti ẹ̀dẹ́ ti ṣàlàyé báwọn èèyàn ọlọ́wọ́ ni tó ń fi tẹ́lẹ̀ yìí pé kì í sẹ́yìn nìkan lọ́yẹ̀ tó tẹ́lẹ̀ sí i ọlọ́wọ́ ni mo fẹ́ mẹ́rin tí ó dùn nínú yín ni. هذا بيان للناس القرآن àlàyé ni tó kéré jù tí ò ní jù tí ọlá ní kankan rú lójú lórí alfọ̀rán kẹlẹ̀ yọ ọmọ pé ah ìfẹ́ àlàyé fọ̀rán ò yé òun tẹ́wọ̀n lọ́rùn ọ̀rọ̀ olóhàfẹ́ ti ọlọ́run òfin kòránù dùnmọ́run kí ló hàfẹ́ dùnmọ́ ìyá bẹ́ẹ̀ ti kèfèrí nù bẹ̀yàrún lè na fi àlàyé ni fún àwọn ènìyàn wà lọ́wọ́ ìzọ̀ tún wọ́n húdà alukóránù jẹ́ húdà ìmọ̀nà ìmọ̀nà ọ̀nà téèyàn pọ̀ téèyàn ní sọ̀rọ̀ náà yà kọ̀ọ̀án lọ húdà yìí. لقلوبكم لم يكفيه ní ìmọ̀nà ní fún ọkàn ẹgbẹ́ bá ṣe lọ́wọ́ ti ní islam tó mo fẹ́ ṣe tó ọkàn rẹ̀ ọlọ́run ti máa mú síbi ìmọ̀nà ọlọ́run bí gbogbo ayé bá wá ń takò nílá irú ọ̀nà ọdún ọdún lórí òun ló fẹ́ bẹ̀rẹ̀ yìí tí mo ti bẹ̀rẹ̀ islam yẹn náà bí ti máa bá ti ẹ̀rọ náà rẹ̀ kò ní rí àwọn èèyàn láti sọ pé kí wọ́n á yí òkú ní ìlànà tó ń wà. wọ́n máa ń wò ẹ́ bọ̀ tó bákan náà alukóránù wọ́n jẹ́ wá sí lílù mọ́tàkì ẹni tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba ẹni tó bá jẹ́ olùdarí ọlọ́pẹ́ bá ti fi alukóránù ṣe wá sí fún un yóò fi yóò tó sì bẹ̀rù ó sì kó lọ fún rẹ̀ yóò sì gbà á. àdéhùn tó ń sọ àti fún tí ò kọ́ ẹ̀ẹ́dẹ́ ọkọ̀ ọmọ kílẹ̀ fi ṣe wá àti bẹ́ẹ̀ nìyẹn tí alukọ̀rán lẹ́ni ṣe wá àti bẹ́ẹ̀ bákan náà kí ni tó wà nínú kọ̀rọ̀ ánù gángan lẹ́yìn tí ṣe wá àti bẹ́ẹ̀ ẹ̀dá kò gbàgbé ẹ̀ bá gbá ayé àkọ̀rọ̀ ánù mú ti alẹ́rí náà ánà nù alámúyẹ́ ti fi ìmáàna omi wọ́n mi wòlá ìkàlà ọmọ ọmọ ọmọ ọ̀fẹ́rù tó wá ti pé nítorí wọn fi ń sọ àbá tiẹ̀ wá fi ń yé ìjà àwọn afárá ni náà àmàlà wọn tí wọ́n fẹ́ bọ̀ wọ́n ní nígbàgbọ́ wọn fẹ́ bọ́ rí kó tú àyà kùrọ̀ánù sáwọn èèyàn ṣàlàyé tó ń bẹ níbẹ̀ sáwọn èèyàn lẹ́mọ tẹ̀sán òun kò tiẹ̀ kọ́kọ́ máa ti ń jẹ́bọ náà ìwé wa ṣàlàyé ti ń jẹ́bọ fún àwọn èèyàn tó ń lọ pọ̀ gan-an ṣe pé yóò wá sábẹ́ pé wà á ti kú pọ̀.

lọ́dọ̀ àti iṣẹ́ rí ìlú àyè oríṣiríṣi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn oríṣiríṣi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wà tí wọ́n ní lápá kò ní ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe wà tí pọ̀ lò kí wà pọ̀ sí ìwà abúlé wọn pọ̀ sí sọ̀rọ̀ ẹ̀rọ sọ bẹ́ẹ̀ pé wà tí pọ̀ mi wà tí ó pọ̀ eré pọ̀ ìjó pọ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ pọ̀.

tòótá rẹ̀ ọ̀nà wa gbígbó náà wà láì bó ṣe rí nìyẹn tẹ pé nìṣe pọ́ńtà ti ti ń ṣẹlẹ̀ láwùjọ fún wa nígbà náà bí yóò mú wa náà wọ́n fi rí lọ́wọ́ wa adáfà kan jẹ́ ń bẹ ẹgbọ́n náà wọ́n láwọn oníjẹ tó rà lọ́la ni àlọ́ wa gbé rí kákákákáká tẹ kó jẹ́ jẹ́ wọ́n pé àbáyé wọ́n rà lọ́gbà àbáyé àwọn ìwé tó kó tó dá tó náà موعظة للمتقين والله واقف القرآن وعشر من يقول توجه قل ذا ورغبة ولا تهنوا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأحلون إن كنتم المؤمنون الله ما أقول جورة كده مع صحابة النبي صلى الله عليه وسلم تشكر شروع lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn tó ṣe pé àwọn èèyàn tó júlé wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wàlá ìrọ̀rọ̀ yìí náà ó tó ṣe ń lò fún ẹni tí ó ń ṣe fún tàbí lẹ́bi sọ́nà wọn àrẹ̀ táwọn èèyàn máa ń dójúlé wọn táwọn èèyàn máa ń kó fìtínà táwọn àbí táwọn nínú olúwa èyí nìyí láàpẹ pé àwọn tí wọ́n ti tó náà wọ́n kí ó rí ìṣòro wọ́n rí ìṣòro nínú ẹbí wọ́n rí ìṣòro nínú àdúgbò wọ́n rí ìṣòro nínú ìlú wọ́n ó rí ìṣòro níbi iṣẹ́ wọn látara pé kí ni àwọn èèyàn ti rí nǹkan tí wọ́n ń ṣe yẹn gẹ́gẹ́ bí trẹ́tìn tíkẹ́ẹ̀tì ìdúkùkù làjà máa ní ẹlẹ́mí tó ń bá ti lọ báyìí kí ni ní ọ̀la kó orí oṣù náà wọ́n ti pé iṣẹ́ ẹ̀ bú ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ń súnmọ́ ẹ̀yẹ̀ òní bọ́ ọ fara máa. náà ní ṣẹta kan sọ pé a sọ̀rọ̀ àwọn kèfèrí àti mùsùlùmí lónìí nílùú Ìlọrin yìí o níjọ́ lára owó tó ń ṣe ẹ̀kọ́ nílùú wa bá wa yìí níjọ́ ní wọn ta kò àwọn ará ayọ̀ wẹ̀rẹ̀ ní wá rí àbí àwọn ará tó ń bọ̀ fún àwọn olùṣòro fún ẹ̀sìn yìí kódà ìṣòro wọn le ju ti àwọn kiri yóò lọ ìṣòro wọn le ju àwọn kiri yóò lọ tó torí pé kí ni àṣetán yẹn ni yuhibbu al-bid'ah àbí al-bid'atu ahabbu ila ash-shaytan èsù ni dúró ti onídìdí aláìsí ìpè mọ̀tẹ́sọ̀ tò yóò ti máa rí pé ẹ̀sìn ọlọ́run ọ̀hún ṣe yóò múra kankankankankankankan bíbí dí àyẹ̀bá ti lágbára tó náà ní ọ̀tá rẹ̀ fún súnmọ́ ó ṣe lágbára tó bíbí dí àyẹ̀bá ti fúyẹ́ tó ní ọ̀tá ẹnìyẹn fún súnmọ́ ní oṣù fúyẹ́ tó tẹ́lá àwọn kan wá ní àwọn ilé kéwì tí wọ́n àwọn ilé bẹ́ẹ̀ ta kò súnmọ́ lọ títí bídí àwọn kéré ni bídí àwọn kéré ni àwọn àdàbíyà bídí àwọn kéré ni tọ́gbà ní àwọn eléyìí wọn àwọn tí kọ́ máa takọ súnà lọ nílùú àwọn bàtà bí bídí àwọn ni bídí àwọn ni gbogbo ẹ tí bá ń bẹ̀tẹ̀ bá ti tí wọ́n ń de kókó lé lórí súnà lórí okòrò tí súnà bù ń jẹ ni ó yẹ kí àwọn kò níbi tẹ̀sí tí ò bá ẹ̀sìn ọ̀rọ̀ wọn á ní ẹ̀fẹ̀ àwọn kalẹ̀ á ní fi kalẹ̀ ọ̀ wọn ní fi kalẹ̀ wọ́n mọ̀ sọ fún yín eléyìí ọ̀gá mo eléyìí ọ̀gá eléyìí ọ̀gá eléyìí ọ̀gá. tó ọlọ́run bá wá ní wàlẹ́ abẹ́rẹ́ nù ẹ̀yin tẹ́ ń tẹ̀sí ọlọ́run máa nà látọ̀dọ̀ ìfò mẹ́rin kẹfì ni pé látọ̀dọ̀ ìfò ẹ má lẹ ẹ má kọlẹ̀ ẹni pé ẹ má ẹ má wíìkì ẹ má rìn lẹ́yìn látọ̀dọ̀ ìfò. لسبب ما جرى nítorí nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn lọ́wọ́ tó fáwọn sábà pé ní tó ṣẹlẹ̀ níbi ogun kóbódù ni ẹ̀wọ́n ti kó owó kìíní o ẹ̀wọ́n ti kó owó kìíní rárá rárá rárá rárá rárá wà látàṣẹ́bẹ̀rù ẹ má banújẹ́ má banújẹ́ wà á ń tún mọ́lù àìlẹ́wọ̀n olùwà ní ẹ̀yìn lẹ́gàá ẹ̀yìn lẹ́gbòrí àmọ́ in kuntum mu'minin pẹ̀lú kọ̀díjọ́ kẹ́yìn náà jẹ́ mu'minin ni tẹ́ẹ̀dẹ̀ lè ní ìgbàgbọ́ mẹ́rẹ̀ ní pé ẹni tó rọrùn ti súnà mẹ́rin sọ́mọ́ wọn àlọ́sọ́nà tí ò bá dúró dédé tí ò dúró dédé yóò jẹ pẹrẹ yóò jẹ pẹrẹ bí ò bá dúró dédé yóò jẹ ìyà lọ́dọ̀ ọlọ́mọba sọ́nà ni àwọn tó ń ṣe súnà ẹ ti ń ṣe súnà lọ́ọ́ ṣe súnà ohun ẹ̀tìdíkù àwọn èèyàn ohun ẹ̀tìdíkù àwọn èèyàn ṣe àtúnṣe ṣe ọlọ́run ti ń sàmì súnà nílé kó pé àwọn èèyàn náà ti ń láìsí láti ọmọ rí ibi òun ní wá ṣe pé n tó fẹ́ náà nìyẹn pé pẹ̀lú ìtàn ní ẹ̀lẹ́ wọn náà wá kété bẹ́ẹ̀ sí ọlọ́run lọ́fẹ́ ká wàláì yóò tó ní tó náà máa ní kálukú ṣẹ̀kẹ̀ ẹ̀mí rẹ̀ kódà mo rẹ́yìn kan súnú ọ̀tẹ̀ ní ṣe súnú ọ̀tẹ̀ ọ̀mọ́rì. ìgbà tó wò pé ẹnu lé ní ẹni ti dé ìtàkì lòdì lọ́dọ̀ ẹ̀hún tèmi ìtòlè ọ̀dọ̀ yìí òdodo ibi tó dodo bá lọ tó dodo bá wà lèèyàn lọ ọ̀la ẹ̀ lọ́dọ̀ fún mi ọlọ́wọ́ kìíní ọ̀dọ̀ òun kàn lọ sí ọ̀dọ̀ kìíní tòun tó wà lọ ní ọ̀dà tó wà ní ọ̀dà tòun náà ló ká gbogbo ṣẹ́ẹ̀kì ẹ̀mí ara rẹ̀ gbogbo bóun ṣe ń tẹ̀sí ọlọ́run ọba bóun ṣe ń tẹ̀sí náà tóun ń ṣe ṣé súnà kárí mi ní àlùkùnà tó ń tọ́ náà ṣé súnà wọ́n fẹ́ máa àwọn èèyàn lé tí o jẹ́ takò wọ́n ní súnà takò àti súnà pé èyí bẹ́ẹ̀ tẹ̀ fún ọlọ́run wa mo bẹ́ẹ̀ ti súnà tàbí sọ̀rọ̀ wà rẹ̀ sọ̀rọ̀ súnà tí wọ́n lọ fi àwọn èèyàn sí yẹyẹ ní yẹyẹ ló fẹ́ máa ṣe ní àbí ọbẹ̀ tẹ̀ fún ọlọ́run ó ká kó chẹ́kẹ̀ ní ara rẹ̀ o ká kó chẹ́kẹ̀ ní ara rẹ̀ o. ọlọ́run wa ni ní kò tó náà kẹ́ ẹ dáa. ولا تنجنوا تمل ولا تحزنوا أول يقوم يوم بعد لوني كتمان شلسين ولو كتشان الصحابة لكن نقول إيمان kìí ṣe tí ẹmọ fi yàn lọ́rùn ó lẹ̀lẹ́ rí rẹ̀ àdéhùn ọ̀tún ọ̀tún wọn nígbà kan ọmọ ọmọ kan nígbà kan àbọ̀nà ọ̀tún ọmọ pé ǹjẹ́ ẹ lè fi borí tẹ́ẹ̀mọ̀ fi lé tẹ́ẹ̀mọ̀ fi tẹ́ẹ̀kì ní yẹpẹrẹ kọ́lá gbọ̀ngàn ní àlá lè dìbò tẹ̀ ẹ̀yẹ lójú ayé gbogbo lọ́dọ̀ ọlọ́run ọ̀ wà ìyẹn ni pé ṣé ọ̀pẹ́lẹ̀ tẹ̀lé ti kóṣù dùn ṣé wọ́n dìbò àwọn mùsùlùmí ni rí ti fi ń rìn wọn pa mùsùlùmí nípa ìyẹn àwọn ọlọ́dọ̀ ọlọ́run wà láàrin òṣèlú wọn wà sí níbẹ̀. torí ìmọ̀ nìyẹn ń bẹ́ẹ̀ kódà àwọn tí wọ́n kú wọn lọ lè bá àwọn ọlọ́wọ́ bá yẹn. torí mo ṣe sí ẹ náà ni ìmọ̀ nìkan gbọdọ̀ kú òbí ọkàn yẹn ìdúró ti ẹ̀sìn ọlọ́run ìdúró ti sọ́nà mẹ́rin sọ wọ́n ọ̀nà tẹ́lẹ̀ fún gbọdọ̀ kú lára yẹn níṣẹ́jú kan ṣùgbọ́n lọ lè fi ọ̀nà ẹlòmí ààrẹ lásán ààrẹ náà ni yóò sì lọ sí ẹlòmí ìdàkúdà wọn àná ni ẹ̀sùn náà ń fẹ́ lọ́ọ́ gbé ẹ̀yìn ọ̀mẹ́jì kan ọ̀mẹ́jì kan jẹ́ ní ẹlógbòdò ọ̀yà gbàgbé ìgbòdò olóòyà nítọ̀ ẹ̀yà gbé wá kẹrin àwọn ẹ̀kọ́ wáyé ìdàkúdà dé ti pé láìláìlẹ̀wà àfi kí ọlọ́run wa kó mú ìyàdúró kódà ní ò sí ọ rárá ní ò sí ọ rárá wọ́n ti lọ́dún fún náà pé ọ̀rẹ́ ọmọ bàtà ilé sàrùn nínú oníjọ́ kan ọkọ̀ ààrẹ òun ní àgbà aláì ọ̀rẹ́ ààrẹ yẹn ní àgbà gbogbo tí wọ́n wá ń sọ lókà yẹn máa ń lò ó tí wọ́n ní ká máa ń lò ní ká máa ń lò ó náà ká máa ń lò kò ká máa ti gbé níta àbá rẹ̀ bí ibi tó bá rí bóyá síra rẹ̀ lẹ́sìn àwọn olùmọ̀ síra rẹ̀ ẹ̀wọ̀n ìfìlápù burúkú wà tó wà nílò orí síra wọn nílò olùkọ́lá kò ní sọ̀rọ̀ ó ní ìtàkùn náà kò lè sọ̀rọ̀ ìrí ló fi dáhùn ó ní nílò olókè bí òfin ìgbà tó lò tó bá ya ẹ bá yá wọn ẹ̀kọ́ tán yọ wọn bọ́rọ̀ wọn ní wà láàyè kí mọ́ni kọ́ rẹ̀ lórí ni kí ìlú fàdá ọlọ́run ṣe lójọ́ kan ní ọ́fíìsà láì pàtó mo fi gbọ́dú báyìí ìlò èdè rí ní ọ́fíìsà ààrẹ mi ojú yẹn bá ti ní ẹgbẹ́ ní orílẹ̀ èdè ìjọba àtúrò náà ti jí tó ti lọ òun lọ rẹ̀ ní ipe ilé sọ̀rọ̀ náà ní à tó báwo lè ti wá rí nìyẹn wàláì جرب نوح القوة جدا ثم اللي فوق الفجع نومر اللي فوق الفجع ولا تجنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأحلون إن كنتم مؤمنين أمر لكم شأنكم so àwọn kan tí yóò rí pé ìdàkejì ọ̀rọ̀ gbà náà lélẹ̀ ìdàkejì ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní èèyàn tó kọlu fáṣọ̀n ọlọ́ọ̀bá àìsàn jẹ́rì ó ní lẹ́fẹ̀ẹ́ àwọn obìnrin púpọ̀ jù ọ̀la ó ní lẹ́fẹ̀ẹ́ ànáwó rẹ̀ fún ọlọ́ọ̀bá rẹ̀ fẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń jẹ́ tẹ̀síyà àwọn ọ̀rọ̀ tó máa ń gbólóhùn àmìjẹ́ kù nínú ọkàn yà kí lọ ń kó ìṣòro ìṣòro kù nínú ọkàn kí ọkàn wà ní ìsinmi lọ́wọ́ wa ń sọ fún àwọn mùsùlùmí fún àwọn àwọn sọ̀hábà rẹ̀ tó kojú àwọn kèfèrí tó kojú ọ̀tá. wọ́n ní iye mẹ́tọ́kùn kọ́ọ̀ṣùn fákọ̀dù mẹ́tọ́kùn kọ́ọ̀mà kọ́ọ̀ṣùn mẹ́tìlá ọ̀mẹ́tìlóhùn ọlọ́run bá ní à. Ah, bẹ̀rẹ̀ ń sọ pé fọ́ọ̀rọ̀ ọgbẹ́ ìbànújẹ́ ìṣòro tí ọba ń bá yín lónìí nínú pé ń bá àwọn èèyàn jà ti sọ yín lọ́gbẹ́. فقد مثل القوم قرح مثله أبشروا أو كما بيت عجوب تقبلوا مين wàláhì nítorí pé ṣe sọ́nà náà nìkan wà rẹ̀ sọ́nà ọkàwé wọ́n ti ní àní fún ọ ní iṣẹ́ àní ọ ní iṣẹ́ ọmọ olùkọ́ wo kọ́lá onídàgígèdè àmọ́ kọ́lá ẹni ló ọgbà dàgígèdè ẹ̀rọ ẹ̀dá bí ẹ̀dá bí ẹ̀rọ ayọ́dẹ̀ ọmọ ọ̀dà ń bẹ̀ pẹ̀lú ayọ́dẹ̀ pẹ̀lú ayọ̀ ọmọ tí ò lójú hàn kí náà lè lójú fún kì í kúnlẹ̀ nínú rẹ̀ torí wọn máa ń sọ ọkùnrin kẹ́lẹ̀ kan wọ́n rò wáyá súnà kàn jẹ́ ọbẹ̀ ẹyọ ọkàn jẹ́ tí àti búrẹ́dì tí wọ́n máa kí wọ́n ti tọ́ka wọn jù sọ́nù báyìí. ẹ̀rọ ìyóò rí ìyóò rí lọ́nà mi kí wọ́n máa yọwọ́ darí Sudan lọ́nà mi wá gba kàdíkètì mi wọ́n á ní òfin fún lágbájá tí wọ́n fẹ́ rẹ̀ níṣẹ́ torí ìmọ̀ lọ́dẹ̀ ń bá kọ́ àwọn ọmọ rẹ̀ nílé nígbà wọn lè ń dákọ̀ lọ́dà mi rẹ̀ wọ́n wá pẹ́ bí oṣù mẹ́ta wọn ni ah ní àwọn àti ẹ̀ṣẹ́ nìyẹn ò pè ní rẹ̀ ni mo ní kó pè ní pé ah onímọ̀ àlọ́ ní bá wọn mò ń bọ̀ wá láàárọ̀ là torí wá wá sí ọ̀dọ̀ ènìyàn wọn ni kí ló ṣẹlẹ̀ tó wọn wá kó pèmí lọ wọn á jọ ọ̀dọ̀ ènìyàn wọn ni kí ló ṣẹlẹ̀ tí mo ti fún ní fífi ẹni yìí láti ẹnìkan kan wọn ni kí ló dé wọn ni ẹ̀rọ gẹ́gẹ́ ń tẹ̀lé ẹ̀rọ gẹ́gẹ́ ń tẹ̀lé lárúgbó yìí bẹ́ẹ̀ ni kí ń tẹ̀lé lárúgbó yìí gbogbo àwọn ọmọ ọlọ́pàá àwọn òfin wọn ní àbá ìgbẹ́ ń dé ìlú bọ̀dá yẹn ní pé àá ah, ah, jẹ́ tó jẹ́ bọ́dà tèmi o ó ní kí ló ṣé wọ́n fún wa lọ́wọ́ fúnlẹ̀ níbi iṣẹ́ mi ah, kẹ́ fúnlẹ̀ níbi iṣẹ́ ẹ sọ pé fún fúnlẹ̀ ṣé wọ́n lọ́wọ́ fúnlẹ̀ lọ́fíìsì mi. tó abáwọn ní ọ̀dà màálù tó bá mi sọ̀rọ̀ yìí nípa wàlúwàlì ọ̀sẹ̀ yẹn gẹ́gẹ́ ọlọ́run bá fún mi níṣẹ́ ẹni tí mà rí lọ́lọ́ padà fún mi níṣẹ́. tó ohun tí kó kálukú bá pẹ̀lú wa tó lọ́nà ọ̀la ìpè ọ̀gá ní dà láyé òun ní dà nípò ọ̀gá ní ní òun ní ní ìlera tí ọ̀gá ní kàn ọ́ kò ní kàn ọ́ èyí tí ọ̀gá kàn ọ́ yọ kàn ọ́. torí ẹ̀sìn ọlọ́run tí wọ́n sáà tìlú lè fi hàn ọlọ́run ní gbogbo ní ọlọ́run ní tí ẹ bá ń wò pé ṣòro bá yín lónìí ṣòro ti bá àwọn èèyàn ṣáájú ṣòro ti àwọn èèyàn ti rí ṣòro ti ṣe díẹ̀ lóòrò tẹ̀ fi rọrùn ní ìsinyìí láti jẹ́ nìkan tó bá nílẹ̀ nìkan ẹni wọn náà tó ti mọ jáde pé ẹni kalẹ̀ ìkalẹ̀ kò rí ibi tíjọ́ wọn olóòtú tẹ̀ àwọn ọmọ ẹ̀ fi kalẹ̀ kílẹ̀ náà fún ìsìn kódà àwọn ìyá kẹrù fún wọn ọmọ ẹ̀ fi kalẹ̀ à ní wàhálà lórí kíni ó ti yọ ní tiẹ̀ náà ti yọ ní gbogbo tiẹ̀ náà ti yọ ilé àpapọ̀ kan fi àwọn ìṣúná tó wá ń jáde lẹ́sẹ̀ ní àwọn àpá ní àwọn àpá ní àwọn àpá bí bàbá aláṣọ láti wo àdágbà wọn ní àwọn tàbá kó lọ rẹ̀ yìí gbọ́dọ̀ àwọn bàbá aláńlá wọn àwọn kó síbẹ̀ àwọn èèyàn aláńlá àwọn èèyàn gidi ṣe bẹ́ẹ̀ ni. sẹ́nu kí n sọ jáde lásán ni n sọ tẹ̀dùn tẹ̀dùn ni tẹ̀wọ́ sọ ni. tó o fún ọmọ ṣáà ṣe àlékún àgbẹ̀yẹ sọ̀rọ̀ fún wa tó ṣe ìmúdú rẹ̀ fún wa ìgbà ìlọ tó ṣàlékún ìtàkàkùn sínú àdáyìntàn àti àlàáfíà ní kọ́lọ́kọ́ wọ́n ṣá kó àlàáfíà nínú ìlú wa tó bá ṣáàlù tó wọ́n ní ìṣẹ́ bíi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tí ó wá sí ẹ̀rọ pé òun náà yẹ ti lé ọ̀sán. Bí àwọn ìtọ́jú náà lọ bẹ̀rẹ̀. Ẹ̀rọ ní ìtọ́ pé ẹbí lọ́wọ́ fún ìgbélé ọ̀daràn ìdáwọ̀ rẹ̀. So wọ́n ní tó hàdí sí ń gbé ìjọba àjẹlẹ̀ ìlànà ìpẹ̀lú. So Now, uh, ìmọ̀ràn tí ó ṣe àṣìṣe ó ti parí ìrún mẹ́rin wọ́n bá tún dàn mọ́ ẹlẹ́karùn-ún ìwé ojú ẹ tó wà lẹ́yìn rẹ̀ tó dá òun lójú pé ẹlẹ́karùn-ún ni mọ́mú lọ yìí wọ́n ti sọ fún pé ẹ̀dùnkú àbí ẹ̀mọ́dé ẹlẹ́karùn-ún lọ́wọ́ ti sọ àwọn ẹlẹ́kọ̀ọ́ dáhùn tòun tí bàtà ìmọ̀mù lójú rẹ̀ pé lẹ́yìn rẹ̀ ni ẹlẹ́kẹ̀rin lòun ló fi lọ́wọ́ tó àdúgbò tó ń lòdì tìjú dúró ẹ̀yìn padà sí ẹ̀yìn mọ́ tó irú omi yẹn káwọn ìjọba ọmọ bá lọ káwọn ìjòkó ló ń jòkó wọn tó bá ń lọ jẹ tó bá dé fún wa bá wọn lórí ìjòkó torí pé kí ni àyọkírò lẹ́yà ọdún ìṣọ́ ìmọ̀ràn lòun ṣe ìbejì ìwọ ń fi ẹ̀ ọ̀tá ọ̀ ní gbogbo ìjọba tí ọmọ rẹ̀ lè fún mi. tó iye méjì òun ṣe òun kò wá lè fi ìjọba ọ̀ lójú rẹ̀ kò lè fi ṣubú. tó tó wá dé ìgbà tó wá ṣe tán tó wá tó ṣe tàbí òun àti ń ṣe ìforíkalẹ̀ yẹn ìyọ́ bá ṣe òun nígbà ṣe àmì ẹ̀ nígbà ṣe àti kí oṣù kúrò mẹ́nu àfà sẹ́yìn ọ̀tọ̀ bá tẹ̀lé mẹ́nu àfà tẹ̀lé pé òun ọ̀tọ̀ òun ní pé wọ́n máa fi ọ̀dà àwọn olùmọ̀ọ́mú ṣe ìyẹ̀mẹ́jì bóòlù ẹ̀yìn tó máa wọn ló fẹ́ lọ lọ́ọ̀lù wọn máa tẹ̀lé lọ. àti àti wọn náà bá máa tó gbẹ̀yìn dé. àmọ́ wọ́n ti mọ̀ pé ìgbẹ́lẹ́ lẹ́yìn ẹni wọ́n ń wọ́n lọ wọ́n lọ́kọ́ wọn tẹ̀lé àárọ̀ wọ́n lọ wọ́n ní tó kò sí ìyàpọ̀ tó wá wà sí ní ìsìlámù ọjọ́ tó kò kíkà sára nígbò tí àwọn àti kan tó tẹ̀lé máa gbé yọ kí ẹ̀dá ti ti má pẹ̀lú ìyàwó yà dé. lọ́dọ̀ ṣe ẹni tí wọ́n sọ̀rọ̀ sọ pé ẹni tó bá ń jẹ́ aláìmọ̀kan àmọ́ èèyàn ń gbé sí ipò ẹni tó ní náà yóò kó báyìí yóò kó báyìí náà yóò kó báyìí nínú ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ kọ́lá wọn fẹ́ ìwọ̀n ìgbẹ́gbọ́ kí ní ní ìlẹ́gbọ́ ìfọlá ní kí n gbọ́ kí n gbọ́ so nínú ọ̀rọ̀ oúnjẹ bá ti gbọ́ oúnjẹ fi rinlẹ̀ pépé hadith wà lọ́sọ̀ yóò bọ̀ kọ́rí ó wà ní muslim àmọ́ ìṣòro tí wọ́n ti ní tí mòdìrú ti kó bá wọn ọ̀hún táwọn náà kó bá ara wọn ọ̀hún tí kò yà kẹ́kẹ́ ti rẹ́kọ̀ọ́ báyìí so ìṣòro rẹ̀ gẹ́gẹ́ òun ní ìṣẹ̀lẹ̀ nígbà ṣe ọ̀pọ̀ ní sẹ́bàá rí àdéhùn sọ̀rọ̀ bọ̀kọ́rí ṣe bọ̀rí ìbùdó àdéhùn sọ̀rọ̀ bọ̀kọ́rí wà jẹ́ lẹ́yìn àhádì tí àdéhùn bá jẹ́ àhádì ṣe èyí lómi tó ìṣòro wọn nìyẹn ó tó yẹ àbúrò rírà kẹ́rí àbúrò rẹ̀ ẹni tó dájú ti ń ṣe nìkan yẹn kò yẹ kẹ́ni ó kí kò yẹ kí àwọn ẹja tó má lò kò yẹ kó kí jimá kò yẹ kó bá kéré ìdìmá kò yẹ kó kéré ìtòrí kò sí ìdìmá kò hàn kò yẹ kó máa kí mo tó kú la tó kú bá kú tán torí kò sínú Kùránì kò sínú Kùránì bó ló ti rí ọ̀pọ̀ bẹ́ẹ̀ kẹ́kẹ́ tó ṣe pé kò sínú Kùránì tó pé ẹ̀sìn àbí ìdúró ti dùn wa àmọ́ àwọn eléyìí ilé ọ̀dọ́ ló fúnra wọn mọ́ pẹ̀lú àìmọ̀kánwọ̀ yẹn náà ní ìṣẹ̀lẹ̀ wọ́n á ti fi ń bẹ tó rinlẹ̀ ìgbẹ́ tó wá ṣe àṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́kọ̀ọ̀rọ̀ mọ̀gán yóò tó kẹfọ́rọ̀ ẹni yẹn gan wọ́n bá níbi ní halakitu láyé òun bàjẹ́ àlẹ́bí ni a ah, kí ni ìtumọ̀ pọ̀ parẹ́ tó òun ayé rẹ̀ bàjẹ́ ó ní a ah, òun ti lọ láti pẹ̀lú ìyàwó rẹ̀ tó ẹ̀rí bẹ fún yẹn kò ẹwọ ẹwọ àwọ̀ ní zihar <laughs> zihar náà ni àwọn aláìmọ̀ kan wà láàdáwò láláyé wọn nígbà tí kọ́ wọn ní pé wọn o o nígbà wá ti obìnrin kan wá ti ní ah, ẹni yìí jẹ ìyá mi ó sì jọ iwájú rẹ̀ ti wájú ìyá mi ah, ó ní dénú so ó ti jọ Friday èyí nìyẹn Primeira. Ìjọba yẹn àtàrà àrùn tí a ṣáàtì sọ̀rọ̀. Wọ́n ní àwọn táwọn wákàtí wákàtí ojú fún òun. Àjọwọ́ pọ́lì ni ọlọ́run ní wàhálà dáwọ́ àlẹ́yìn ìdí nítorí máa tẹ́lẹ̀wọ́ àlẹ́kùn fún rédíò ló ti tọ́. Mo rédíò làwọn ló ti tọ́ padà. Àdé? Náà, wọ́n ní àwọn tí wọ́n gbọ́dọ̀ wọn orúkọ mẹ́rin ẹ̀fọ́ àwọn ìdìbò tó rántí àbòjú àwọn tó rí gẹ́gẹ́ fúnra wọn ẹ̀wọ̀n wọn ẹni tó sọ̀rọ̀ ọmọ tó kọjú létí prógírámù bí ẹni pé ẹnìbọ̀dì ló lè wá ike ẹ̀yin ọ̀rọ̀ súnà ẹ̀yin ọ̀rọ̀ nígbìmọ̀ ẹ̀yin ẹ̀ wá ẹni lè ṣẹ̀dá fún tí eléyìí ń lọ wá fúnra rẹ̀ abẹ́ yorùbá ìtìrẹ̀ àbùkí kẹrin àbùkí ìlọrin ti ń bẹ lọ́wọ́ wọn nù kẹ́kẹ́ tó bá gbọ́ sí ni àkànṣe àti ẹ̀ ọwọ́ àjẹbí ọwọ́ àjẹbá ìpínlẹ̀ kẹ̀kẹ́ ó ní òun ló wá fúnra rẹ̀ abẹ́ pé ẹ pé àwọn tẹ̀ yìí náà ẹ fún sùnà kan wá wọ́n ni àtọ́ ẹ tẹ́lẹ̀ pé ó ní ẹ̀yìn ẹ fún sùnà kan fún ọ ní àwọn sọ̀rọ̀ kọ́ ní ẹ àwọn ọ̀fẹ́ tí ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ẹja àwọn ọ̀fẹ́ níyà ẹ̀ Nígbà omi ìwọ́n bá ta méjì ní orin ìwọ́n tó jẹ́ olóko mẹ́rin. Ìgbàtí mo wá sálámà, òun náà ti àti sálámà nìyẹn. Lákòókò lòun ní ìsìn ìgbòho lọ́kà méjì. Ẹni yẹn yóò dìde yóò kí lọ́kà méjì yẹn. Lẹ́yìn yóò wá sálámà. Sálámà ẹ mélòó? Lára méjì, ó ti dé pọ̀ rẹ̀. Ṣé wàá forí kan lẹ́yìn سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك